التقوى سبعة مسودة الكفر جهنم والعظاء والحطم بينهما ثم السعير كما الأهوال في سقري تحت ذاك جحيم ثم هاوية يهوي بها أبدا سحقا لتحتقرا في كل باب عقوبات مضاعفة وكل واحدة تصبر على النفر في أجلاض شداد من ملائكة قلوبهم شدة أقصى من الحجر لهم مقامع للتعذيب مرصدة وكل قصر لديهم غير منجبر سوداء مظلمة شعثاء موحشة دهما مورقة لواعة البشر فيها الجحيم مذيب للوجوه مع الأمعاء من شدة الإحراق والشرر فيها السلاسل والأغلال تجمعهم مع الشياطين قصرا غير جمع منقهر في الأقارب والحيات قد جعلت جلوده كالبقال الدخم والهمر جلوده كالبقال الدوم والحمر والحمر والنار مثوى لها للكفر كلهم مستفعل فاعل مستفعل فاعل مستفعل فاعل مستفعل فاعل مستفعل فاعل مستفعل فاعل والنار مثوى لها للكفر كلهم طباقها سبعة مسودة الأفري طباقها سبعة مسودة الأفري جهنم ولظى والحطم بينهما ثم السعير كما الأهوال في زقره ثم السير كما الأعوال في زخرين تحت ذاك جحيم ثم عاوية يهوي بها أبدا صهقا لتعتقيا في كل باب عقوبة مضاعفة في كل واحدة wa kullu wahidatin kìí ṣe mo kọ́ bẹ́ẹ̀ ni kò àbí kí ni mo kọ́ bẹ́ẹ̀ wa kullu wahidatin tasto alánàfàrí fìhágìládùn ṣìdádùn mímàláìkàtẹ́ kólóbò ṣìdádùn àkọsà mìnàlẹ́ àjàre ẹ̀ olóbó ṣẹ̀dá tán àkùntà mi náà lájàre. làwọn mọ̀kọ́ mi ò lè ta àdébí múrí sọ̀dá tán. وكل قصير لديه خير منجبر وكل قصير لديه خير سوداء مسلمة شعثاء مرشة دعماء مهرقة لواعة البشر دعماء مهرقة لواعة البشر فيها الجحيم مذيب للوجوه مع الأمعاء من شدة أمعاء من شدة الإهراق من أمعاء من شدة الإهراق والشرر بها السلاسل والشرر àbúlá tó sáré fáwọn ohun máa ń ṣàyà jẹ́ lẹ́bọ̀ ni ó jẹ́ lẹ́kú ni ó jẹ́ lọ́sà iná ni ìwé sí wọn náà bá lè fún lẹ́kẹ̀. wọn náà ó máa sọ wà àlẹ́ àlẹ́ lẹ́kọ́ mọ́ lẹ́kọ́ lẹ́yìn wọn ìbá kó àtàbà tó mọ́ sí wà lẹ́tọ́ lẹ́wọ́ parí ìbá wà lábà tó mọ́ sí wà lẹ́tọ́ lẹ́wọ́ parí ìbá kó àlẹ́ nípa iná ìpele iná sábọ̀ àtún méje ni ìbákùn àtàbọ̀ àtún ìpele ìpele náà yẹ kíbi mẹ́kan ló wà ìbákùn à ìpele rẹ̀ sábọ̀ àtún méje ni mùsùlùmí alúlẹ̀ àtúnlẹ̀ òun parí ó parí òun náà lọ gbọ́n àbáyé ọmọ tó mọ ọgbọ́n kí wọ́n pè lọ́gbọ́n àbí fitness jíjìn jíjìn kùn kan ìdájà náà mùsùlùmí àti àtúnlẹ̀ òun látara àtúwájú. mùsùlùmá tó lè ó fari ọ̀gbun rẹ̀ ó dúdú kirikiri ni kò sí dandan tó wà bẹ́ẹ̀ tó rí náà rí ẹ̀ lónìí jahannamu wà láàbọ̀ wà fẹ́ máa ka na jahannamu ọ̀kan ní jahannamu wà láàbọ̀ ọ̀kan ní ó tọ́mù bẹ́ẹ̀ kótọ́mù ìfẹ́ náà ma òun bẹ láàrin jahannamu àti làgọ́ tó má sẹ́yìn kàmẹ́l àhàwà lè fi sàkọ́rì kàmẹ́l àhàwà lò fi sàkọ́rì tó má sẹ́yìn o lẹ́yìn ẹ̀ iná sẹ́yìn kàmẹ́l àhàwà lò gẹ́gẹ́ bíbẹ̀ ó ṣe ń bẹ nínú náà tẹ̀ irú yẹn náà sí sàkọ́rì ló tó bẹ nínú náà tó jẹ́ sákọ̀ọ̀ náà pàmò àbẹ̀rẹ̀ ọkà máa sàkọ̀ọ̀. tàhátàdà kàjẹ́rìmù lábẹ́ sákọ́rù jẹ́rìmù ìbẹ̀rẹ̀ jẹ́rìmù wà jẹ́ tó máa àwíyá tún lẹ́yìn jẹ́rìmù ló kàn iná méjèèjì ti pé àwíyé bí i àbàdà ń sọ̀rọ̀ kan lè tàhátà sí ọ́ yàwé bí i àbàdà ń sọ̀rọ̀ kan lè ọ́ bí sẹ́rí lọ síbẹ̀ hawa ìtumọ̀ hawa ni tó wọ́n ṣubú síbẹ̀. Hmm? wọ́n ṣubú síbẹ̀ yàwé ha. mo náà yàwé bíra wọn ṣubú nínú náà yẹn ni abàdán tọ́ba ti ṣubú síbẹ̀ wọ́n máa gbúdọ̀ ẹ̀ lọ́gbẹ̀rẹ̀ sọ́ṣùgọ́n á ah, sí ọ̀hún ìdí tọ́lọ́ fi sọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ lè tá a tá a fi rọ fún olè fi pẹ́rẹ́ ọlọ́run fi sọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ ọlọ́run sọ̀rọ̀ ẹ̀ náà èkó lè bá a bẹ̀rẹ̀ òkú bàtọ́ mọ́dọ́ àgbàdo. وكل واحدة تصبو على النفر وكل واحدة تصبو واحدة torí pé tó bá ti pé kúlù àwọn èèyàn máa wo tó o fẹ́ pè tẹ̀lé mùdọ́fù amùdọ́fù ilé ìlú wà kúlù wà ìdá tí ń ta sọ̀rọ̀ alánàfààrí fèkólébàbí níbi gbogbo ẹnu ọ̀nà inú nákọ̀ọ̀kan òkúbatọ́ mudọ́ afatọ́ ìyá aláti pèlè àti pèlè ló ń bẹ́ẹ̀ wakolowa ìdàtí sọ́fò aláǹnàfárí kolowa ìdàtí ìyá kọ̀ọ̀kan má sọ pé ẹnu ọ̀nà kọ̀ọ̀kan tó dé pé mudakar lẹ́nu ọ̀nà kò ní jẹ́ kí wáyé dàbí ọmọ ìfà ti bá bùbá òkú batọ́ wakolowa ìdàtí ìyá kọ̀ọ̀kan sọ́fò aláǹnàfárí yẹn. وكل واحدة تسطو على النفع ìyàkọ̀ọ̀kan tásùtù على النفع yóò máa torí gbogbo nẹ́fàrí ìmọ̀lẹ̀ jàmáà jàmáà tó ń lẹ̀nà ìyá ẹyọkan báyìí ẹyọkan lásán ó sì ti kárí gbogbo àwọn tó ń bẹ káwọn á sọ pé ìlọ́gbọ̀ ìlọ́gbọ̀ ni àyẹn ẹ̀ẹ̀kan ìyá kan tó kárí gbogbo àwọn tó wà lọ́nà. فيها بلاد شداد من ملائكة ìyẹn nìkan bọ́ fíyá oúnjẹ nínú náà ìlàrún àwọn tó le tó lé pọn tí wọ́n lè owó láwa sàn. báyìí wọ. tó ẹ bó ni. lára ẹ̀ka oúnjẹ nínú náà ìlàrún àwọn tó le ìdáadún ìlà àwọn tẹ́wọ̀n gẹ̀lé èso tó nípa àbí òbó ni àwọn tó nípa láyà ìdáadún tí wọ́n le koko kò mí màláìka sí nínú àwọn màláìka tó lọ ń kó síbẹ̀ kò sí bó ṣe lóò le tó kò sí bó ṣe lọ ya tọ́ọ̀gì tó ọba àbúrú jù àdébíbú lọ àdébíbú gbàgbé ìyàwó rẹ̀ wá lálàá wọn ló pé gbogbo àwọn àfa àwọn fóun bẹ lọ́wọ́ kọ́lọ́ fún ìjọkọ òun kà wọ́n àfa sọ náà fóun lálà fóun ojú ń fọkùtà tí wọ́n ń la fún ìjọkọ. wọ́n rí ìyàwó ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ní káwọn àfọwọ́ àfẹ́ lọ́wọ́ kí ń fún ìjà dáadáa pé èyí tó ọkọ ètò yọ ìgbà kí ń la fún kí ń fún ìjà àfọwọ́ ìjọba gbogbo ẹ̀ tó wá agídí wo ló ní lẹ́gbẹ̀ẹ́ àmàlẹ́kà tó wà mí náà nígbà tó o jẹ́ ní ju ẹsẹ̀ ìbáyìí jẹun lọ tó bá ti sọ fẹ́ẹ́ lò bọ́ bá ti sọ wá sí ọ̀pọ̀lẹ̀ rà yìí tó bá kọ́ sí ọ̀rẹ́ yóò ti gbà wọn fẹ́ẹ́ náà agídí wo ló fẹ́ẹ́ lò olùkó ṣe ìdáná ṣe é ṣe ìdáná ṣe olùkó ṣe ìdáná àtẹ̀lá àtẹ̀lá àyẹ̀lẹ̀ olùkó ọkàn àwọn màláìkà ni fa ọkàn wọn dé ní iná ṣe dàtún ọkàn wọn lù kókókó àbọ̀sá mi náà ajáre ọkàn tí wọn ó lé kókókó ju òkúta lọ kò sáànù bẹ lórúkọlọ òun kò sáànù. láwọn máa kọ mi ò lè ta àdé ìlú orí tọ́jà tó mọ̀ mọ́ bá. wà á kúrú kásìrì ńlá yìí ń bẹ̀rù mú jáde rí ẹ wà kúrú. àwọn mọ̀lẹ́kà yìí wọ́n ní òtúrọ́ kúmà náà ní ọdún làwọn máa kọ́ mi ò wọ́n ní òtúrọ́ kan kì í ṣe wọ́n fi ń ṣeré o lè bá a bí bì wọ́n fi máa ń fi yàn jẹ làwọn máa kọ́ mi ò lè sàn àti ibi mú orí sọ̀dà tó wọ́n ti fi lúkọ̀ tẹ̀yìn òdúrọ̀ yẹn ti wà ńlẹ̀ kí ni wọ́n lè fẹ́ lọ wá tábà ṣe mú sọ̀dà nǹkan tá a ti ra fi lẹ̀ tó ń ẹ̀sìpẹ̀tì ń darọ́ gbàkà lábìlì mẹ́rẹ̀sọ̀tì ìmúre sọ̀dà tó mú àwọn òdòrọ̀ yẹn wọ́n ti rẹ́dì wọ́n ti fi ilẹ̀ ẹni tó ń retí yín wà kó ló ka sílẹ̀ láti yín ń dàbí rẹ̀ wà kó ló ka sílẹ̀ láti yín wọ́n ní wà kó ló ka sílẹ̀ gbogbo táwọn mọ̀lẹ́ka bá sì dùn tí wọ́n bá tí wọ́n bá rún tí wọ́n bá rún bẹ́ẹ̀ ló mú un jáde rẹ̀ kò lè papọ̀ tí kò bá fọ ẹnì dọ́gbọ́n sì lè tó papọ̀ mọ́ tó bá fọ ní òjò lẹ́rù mú un ṣe àtẹ̀lẹ́ yìí kìí ṣe olùkàtẹ̀ àti yìí gbogbo tó bá fọ lọ́dọ̀ àwọn màláìka yẹn tó bá lù ló kú ọ tó bá fi fọ lẹ́rù mú un ṣe àtẹ̀lẹ́ kò sí tó papọ̀ mọ́ o bàwùdá ò mọ̀tẹ́lẹ́ màtọ́ ṣàtà ó ìṣàlù bàwùdá ò fi hàn náà ó dúdú kirikiri ni gbogbo àdúgbò tó dúdú lásán mò ń lè má ó tó tó ṣàtà òun ìṣàtúnmọ́ dáhùn ìwọ̀sán làwọn àtúnbáṣárì ṣàtàkù tọ́ba ní ṣàfùl àdúgbà inú náà ṣàfáwò orí kúnkùnkùn ẹni tí mo rí ẹ̀ tí. n'oge akwụkwọ bụ na asha ṣàṣà o òun náà ó takoko pẹ̀lú pẹ̀lú takoko kò smooth mo ń ibi tí máa pa táyọ̀ ni tẹ́gbẹ́ fàájì ṣe yóò sùn ọ́ kọ̀ọ̀tún bí èkó pupa bí nǹkan lórí máa mọ̀rẹ́ kọ̀ tún a sì máa jóyàn láwọ àtúnlé bàṣàrí a máa kú àwọ̀ ara ni àlùbáṣàrù bẹ́ẹ̀ àlùbíṣà àwọ̀ làwọ̀ àtúnlé bàṣàrù ó máa ń kú àwọ̀ ara ni ẹ̀ka tó bá dé ibà yóò kó gbà yóò kó ìkọlẹ̀ kan ọlọ́wọ́ tó dá ẹ̀rọ yàrá rẹ̀ yóò tó bò yóò tó dá ara rẹ̀ fi jẹ́ ṣe mọ̀ lè mọ̀ lè ojú ìmọ̀ ààrẹ ìyá ọ̀bẹ nínú nánà ahmed bíi ìṣúná ìyá ọ̀bẹ nínú náà àwùjọ ìhìn ọ̀bẹ ń bẹ̀ iná kan òun tó yàtọ̀ láti ẹni jẹ ìhìn iṣẹ́ ẹ̀sẹ̀ ẹni mò ń lé bọ́ńlé òjò yìí òun máa yọ ojú ni záàbà ó yọ ní ẹ̀dógù yóò yọ mò ń lé bọ́ńlé òjò ìmọ̀ ààrẹ ó máa ń yọ ojú mọ́ àlùmọ́ àmúháìmí ṣìdàtìl ìrọ̀ ìwáṣára ní ṣìdàtìl ìrọ̀ látara gbígbé kókókó ìgbóná rẹ̀ wàṣára àti èéfín ṣára èéfín tó ń jáde bẹ́ẹ̀. يا صلاة والأغلال تجمعهم obìnrin òun náà sàlá sílù òun náà ni sẹ́kẹ́sẹ́kẹ́ wàlẹ̀ àdìláàlù nǹkan hmm, bẹ nínú ná ẹ̀wọ̀n ẹ̀wọ̀n tábà ní ẹ̀wọ̀n ìṣèbí tán tí èèyàn máa ń pè ẹ̀wọ̀n àwọn làwọn túbú náà máa ti èèyàn máa ẹ̀wọ̀n oníṣẹ́ nìkan máa ń so wọ́n so máa lọ́wọ́ lẹ́sẹ̀ tí wọ́n òfin ní náà ń pè ní ẹ̀wọ̀n wálé àgbélárò àti sẹkẹsẹkẹ òǹbẹ nínú náà sáájú náà wọn wàá fi kó wọn papọ̀ èèyàn máa ṣọyà apẹ̀yìn àtàwọn àjẹnú wọ́n kó papọ̀ máa wà nínú kọ̀ọ̀sìrà ní tìjú láti ìjàmù amúnkọ́ ìjàmù amúnkọ́ àrí ìkójọpọ̀ pé ajẹyìn pani ti ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kì tẹ̀ ìjọba papọ̀ túláàbù òbí náà ti aláàkọ̀ ìbòwá ẹ̀yà tó kọ́ ní yíwọ̀ ìlànà yóò máa bẹ nínú náà yẹ àkọ́ọ̀rì àkekèé wàlàyà tó àti àwọn ìjọ kọ́ ní yíwọ̀ ìlànà tí a ti ṣe júlúdú kálíbi lálẹ́ ìwálẹ̀ òmùrin ní júlúdú kálíbi lálẹ́ ìdómi wálẹ̀ òmùrin. júlì dájú júlúdú awọ ara àwọn àṣìṣe àtijọ́ yẹn àti ṣe gẹ́gẹ́ bí kàlùfẹ́fẹ́ àlè tó rẹ̀ gẹ́gẹ́ bí ìbáka ńlá ẹ̀mọ̀báka wọn ayẹwo mọrin wọn tóbi gẹ́gẹ́ dawara wọn tóbi gẹ́gẹ́ bíi kẹ́tẹ́kẹ́tẹ́ ṣìmọra bí kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn tó láti tó tó ní. nígbà pé ní ìfaka àwọn nǹkan tó wà tó jọra wọn ìtọ́ọ̀lù ń bẹ ẹṣin ṣìmọra ń bẹ kẹ́tẹ́kẹ́tẹ́ ń bẹ bìdáàlù ń bẹ ìbaka nígbà pé ní ìbaka ní sẹ́rí sí kẹ́tẹ́kẹ́tẹ́ àfẹ́sí bá ti kúra wọn tí kẹ́tẹ́kẹ́tẹ́ tẹ́sí bá ti ju kẹ́tẹ́kẹ́tẹ́ ọmọ tí ó fi náà pẹ̀lú kíkà náà pẹ̀lú ìbáàkà kò ní sọ kẹ́tẹ́kẹ́tẹ́ tó kò ní í jọ ẹ̀sìn tán ẹ̀ náà pẹ̀lú kíkà fàǹtọ̀ sọ̀rọ̀ náà pẹ̀lú kíkà. wà á náà rò máa ṣe wá ohun ìyàrá dáhùn èkó òun òkè tó òun òkè wà á náà rò máa ṣe wá lè á lè lè kú kú rẹ̀ fún ọ. جحيم تحت ذاك جحيم ثم هاوية يهوي بها أبدا ثم لتستمر كل باب أخوك ثم رأفة وكل واحدة وكل واحدة تستو على النفر وكل واحدة تستو على النفر ẹlẹ́ẹ̀kejì ni wà kúlú wá máa ń tẹ́gbẹ́ ìwé sílẹ̀ méjì قلوبهم شدة أقصى من الحجر قلوبهم شدة أقصى من الحجر يوم قوموا للتعذيب مقصدة وكل قدر عليهم غير منجبر وكل قدر عليهم غير منجبر وكل قدر Oni ni ibùgbé ibùsẹ́rí ti gbogbo kẹ̀kẹ́rí kó yíyí yìí mú láyọ̀ kankan lẹ̀ nù wọn. wọ́n bá lè kúlé rí ẹ̀ bàbá rẹ̀ ọba jẹ kí tó bá ti lè kúlé rí ọ̀wọ́n náà. iná táwa ni wọ́n wọ̀ yẹ kò í ṣe ná kékeré ẹsẹ̀ bí ká ẹgbẹ́ òkú náà bẹ́ẹ̀. tí bá mú àtàbọ̀ àtọ́ mọ̀tò àtọ́ ní ọ̀pọ̀ àníyẹ. tí bá mú àtàbọ̀ àtọ́ mọ̀tò àtọ́ ní ọ̀pọ̀ àníyẹ. سباقها سبعة مسودة وعين سباقها سبعة مسودة وعين سباقها iná tẹ̀rí yẹn ìpele ìpele rẹ̀ méje ni musودة وعين tó sóòkù biribiri ọ̀gbun rẹ̀ ó sóòkù biribiri ni. jahannamu wàlàbọ̀ ọ̀gbọ́n tó ń bá ní ìlànà. جهنم ولقوا أجنا لقوا والحصة بينهما إذا حكما قدر بالعلم جيجي ثم دعوا